àti ìran Yorùbá má dùn gbàgbé láfojúsùn ètò ìṣẹ̀dálẹ̀ láti ọwọ́ Bùkọ́lá Adélékè ká máa darapọ̀ mẹ́rin ètò yìí ṣe kókó fún ojúlówó ọmọ Yorùbá tata ká lè máa lékún nímọ̀ àtòyé ó yá alákàsùn èdè máa dá kẹ̀kẹ́ lókè dábìá ẹ̀dùn rọ̀ bí òwe àráyé ti tẹ́tí lẹ́kọ̀ọ́. àṣẹ àṣẹ Èdùmàrè orí eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò wá ní dédé àsìkò yìí pẹ̀yìn tiwa lápá ààyè ẹ̀ka àlẹ́ o àmọ́ ní gbogbo tẹ́ ti láǹfààní láti máa wò mí ẹkú gbogbo àsìkò yòówù tá a lè wà lápá ọ̀dọ̀ tiyín èyí ò ní pẹ́yìn tẹ́ bá wà láàárọ̀ ẹ̀kú ojúmọ́ èyí tẹ́ ẹ wà ní ìyálẹ̀ ta ẹ kú ìyálẹ̀ ta èyí tẹ́ ẹ wà lọ́sàn-án ẹ káàsán èyí tẹ́ ẹ wà nírọ̀lẹ́ ẹ kú ìrọ̀lẹ́ èyí tẹ́ ẹ wà láàjì náà ẹ kú àjì oníkálukú kú àsìkò tó wà akú bójú ọjọ́ ṣe bí akú gbogbo nǹkan ṣe lọ yóò yẹ wá kò ní yẹ ẹ lẹ̀ torí yíyẹ báyìí ní yẹyẹlé títẹ̀ báyìí ni tọ̀gẹ̀dẹ̀ tó bá pọ́n èyí tí ò bá tí ì pọ́n ní ilé kò ní lè mọ́ wa láṣẹ Elédùmarè ẹ bójú ọjọ́ ṣe rí a sì kú ọjọ́ mẹ́ta kan lórí ètò wa yín ìṣẹ̀dálẹ̀ lónìí ẹ tí mo bá ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò wa tí a pè ní ìtàndòwe láti iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ṣé ẹ bá ṣe máa ń ṣe ẹ kí n ràn yín létí èmi á sọ ìtàn màá wá fi àsìkò díẹ̀ sílẹ̀ fún yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà láti wá sọ òwe tí a lè fàyọ nínú ìtàn ilé tí a bá pa fún yín lónìí ìtàn la fẹ́ gbé yẹ̀wò òwe wo láàyò ń bẹ ẹ̀yẹ mọ́kànjú o ṣe mọ̀pẹ́ ni tá à ń gbéyàwó bọ̀ wá bá kì í ga òwòrán kó mọ́ bá a ṣera rẹ̀ léṣe kíyàwó tó dé ìbá ọlọ́run tó lè mí inú wa tá a fi ń dá kékerúke. Ke tá a fi ń dá bí ẹdun tá à ń rọ̀ bí òwe nígbà èmi bẹ́ẹ̀nu wa là ń atólùṣètò atólùwètò olóníkálukú wa ráyé ara wa bí èmi bá ti lọ kò sí nǹkan kan téèyàn fẹ́ dà gbogbo ọgbọ́n gbogbo agbára gbogbo ipò gbogbo ìwé gbogbo ohun téèyàn lè gẹ́ téèyàn lè dà ayé ó gbèsè ẹgbẹ́ kan ni ó wà níbo lẹgbókù síṣẹ́ ti palẹ̀ òkú mọ́ wọ́n bá ní òkè tí ò wá tí ìjọ kankan nu wọ́n dòkú lásìkò yìí òun náà làwa fi ìbà ilé yìí tó ga jù lọ òun la nawọ́ rẹ̀ sí a sì ṣe bá gbogbo àwọn àgbààgbà bẹ́ẹ̀ la kí àwọn tá a jọ jẹ́ sàwáwù olùwàbùkọ́lá mi ò sì fojú kéré àwọn tí ń bọ̀ lẹ́yìn tó wà dáṣe báyìí ní wọn mọ ìbà kan kì í ọmọ èèyàn lẹ́yìn ìgbà àgbà tá a ṣe bá gbogbo àwọn tá a jọ jẹ́ sàwáwù a tún kí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa ẹ̀bẹ̀ kan ṣoṣo tá a wá ń bẹ̀ ní gbogbo ìgbà náà ni màá tún bẹ̀ yín lọ́jọ́ tòní wípé kẹ́ ẹ dákun ẹ bá wa tàn kálẹ̀ káwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa ètò ìṣẹ̀dálẹ̀ káwọn náà lè láǹfààní láti máa darapọ̀ mọ́ wa ṣé ẹ mọ̀ wípé tó ṣe bá ṣe láì róúnjẹ èmi a máa sọ wípé ìgbìyànjú asán iṣẹ́ àṣedànù lásán oníṣẹ́ òsè tí ò bá sóúnjẹ báwa bá ṣe é níwọ̀n bá bá ṣe mọ̀ ọ́n ṣètẹ́yìn jẹ́ ibẹ̀ lẹ́ẹ̀tì máa tọ́ka sí fún wa pé nǹkan báyìí ló yẹ kẹ́ ẹ tún wò kí lẹ́yìn tẹ̀sẹ̀ tún tọ́ka síbi àmọ́ bẹ́ẹ̀ bá wá dájẹ́ tẹ́ ẹ̀ tún jẹ́ kẹ́lòmíì ó wò ó báwo di yóò ṣe rọrùn fún wa láti kàn sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́ẹ̀kan náà torí ẹ̀ la fi ń bẹ̀yìn ẹ̀bẹ̀ lábẹ́ àṣàkọ wípé kẹ́ ẹ túbọ̀ bá wa tàn kálẹ̀ kí gbogbo àwọn olólùfẹ́ èdè Yorùbá ní tìkú tòòró orílẹ̀-èdè àgbáyé kan fi láǹfààní láti máa darapọ̀ mọ́ wa bí a bá ṣe wá ń bá wa ta eléyìí kálẹ̀ náà ní kẹ́ tún máa bá wa sọ fún wọn nípa YouTube wa eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa lóòrèkóòrè kì í ṣe ògédé àwọn ètò tá à ń ṣe lórí Facebook báyìí nìkan là fi sórí sójú òpó YouTube yìí rárá o ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn iṣẹ́ àkànṣe tá à ń ṣe lọ́kan òjọ̀kan gbogbo wọn náà là ń fi sí ojú òpó YouTube yìí fún ìgbádùn àti ìkọ́gbọ́n ẹ̀yin ọmọ yorùbá àtàtà kẹ́ ẹ fi lè mọ̀ wípé nílẹ̀ yorùbá ọlọ́run fún wa ní àwọn nǹkan iyì àwọn nǹkan pàtàkì tó yẹ kí ẹ mọ̀ nípa wọn ẹ sì mọ̀ wípé àwa yìí gbélé ròyìn oko bàbá sọ̀rọ̀ oko àròkọ ni bàbá sì fẹ́ sọ tilé àádùn lé a máa mójú ajá kò ní sọ ká lè mọ̀ wípé ajá ò lè dá bájá bá da nǹkan oníṣòwò kàn dàrú ni kò lè jẹ́ àmọ́ ojú ajá kò ní sọ ká fi lè mọ̀ wípé nǹkan báyìí bó ṣe rí lélẹ̀ ìdí tó fi rí bó ṣe rí òun lélẹ̀ pẹ̀lú eléyìí báyìí láàfin wá mọ̀ wí kẹsẹ́ bọ́ sínú ètò ìtàndòwe fún ti òní ẹ jẹ́ lọ́ọ̀nù òkè ògùn àmọ́ ká tó wọnú ètò lọ ẹ dákun ṣé mọ̀ wípé àsìkò tá a wà yìí kò fẹ́ẹ̀ sí ròyìn èrè púpọ̀ mọ́ àwọn ìròyìn àgbọ̀ ṣe àwọn ìròyìn kan kú téèyàn ó tí ó mórí tí ó mọ tí ó mẹ́yìn lọ́lẹ̀ gbò pé ń gbò lélẹ̀ tó ṣẹlẹ̀ o làwọn tí ń ṣẹlẹ̀ káàkiri wa ṣé bí ó ṣe wàá máa lọ lélẹ̀ kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ àwọn gbogbo wa náà la níṣẹ́ láti ṣe torí tá a wà yìí kò sẹ́mi ẹni ó dè kọ́lọ́hún ó ṣàánú wa ni kíbi ó má bá wa kó sì má bẹ ni ó kàn wá àbí ká sọ wípé kíbi ó má bẹ èèyàn kankan ni torí bí ọba bá wa bó bá bá ẹni a mọ̀ ṣe é mọ̀ wípé ẹ̀mí ìwà òdì náà nu kọba tó lẹ́mìí ó jẹ́ mi ìwà òdì. Raja.

ẹ̀yin tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ká lòmíì náà ò gbọ́ mo mọ̀ọ́mọ̀ dọ́gbọ́n fi àsìkò sílẹ̀ díẹ̀ kí n tó bẹ̀rẹ̀ ni tí ò fi ní di wípé a tún máa ṣe àsọtúnsọ mo fẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa ká tó wá bọ́ sínú ìtàn tí a fẹ́ gbé yẹ̀wò tẹ́yìn ó wàá sọ òwe Yorùbá tó jẹ mọ́ ìtàn náà ṣé a mọ̀ pé n tó jọ ohun báyìí láàfin ìwé èpo ẹ̀pà òní wọ́n ló jọpọ̀ sí ẹ̀ léwí ní ìgbà kan ìlú kan wà ìlú yìí ìlú tó tóbi ni àwọn tí a bá ń sọ nípa títóbi ọ̀hún kì í ṣe wípé ó tóbi gbòòrò ó tóbi níwọ̀n ìlú ìwárèé orúkọ tá à ń pè ìlú ọ̀hún ni ìlú kòkànmí ṣé ẹ mọ̀ wípé bí ò bá nídìí obìnrin yìí gẹ́kúmólú èmi a máa sọ pọ́kùnrin gan ò lè ṣàdédé gẹ́kúmólú bí ìbá ṣe pé ikú ti mú akíkanjú ilé kan lọ ó ní tó jẹ́ wọ́n sọ̀lú yìí nílùú kò kàn mí ìdí ni wípé ìgbésí ayé tí wọ́n ń gbé ń bẹ̀ ìgbésí ayé kóńkó jabele ni oníkálukú ń ṣe tiẹ̀ ọ̀dà àfútáyé kò kankan ìdí ayé ìdòwú bàjẹ́ òkàlàbá kálukú ń gbé ayé tiẹ̀ ni lọ́tọ̀ọ̀tọ̀ nítòsí ìlú kòkànmí wà ní ìlú kájọlá wà nílùú kájọlá tí wọn gẹ́gẹ́ bí orúkọ wọn wọn máa ń ṣe gbogbo nǹkan pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ bó bá dáa fútáyé gbogbo àwọn èèyàn rẹ̀ ni ó dá sí wọn á gbà kó dáa fáwọn bí nǹkan bá sì bàjẹ́ fẹ́nìkan gbogbo wọn náà ni wọ́n jọ káràró wípé nǹkan ṣe àwọn nígbà bá sì káràró tí wọ́n tún gbára òkè padà wọ́n á tún jọ gbìyànjú láti ṣiṣẹ́ papọ̀ láti wá ọ̀nà àbáyọ sí nǹkan tó jẹ́ ìṣòro wọn nù ẹ rí wípé ìlú méjèèjì bí wọ́n ṣe fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n àmọ́ ìlú tí ìṣẹ̀lẹ̀ tí. Ti àwa fẹ́ sọ lónìí gan ti ṣẹ̀ gangan tó kàn wá jù ó ní ìlú kòkànmí nílùú kòkànmí yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ oníkálukú ń ṣayé tiẹ̀ ni ayé táyé òkàn kẹ́hìndé ti dògbò kàlàbà tàlàbà òkàn dògbé tí gbogbo wọn gan òtún wá kàn yá àbẹ̀gì tó bí wọn ó ti bí wọn tán kó oníkálukú ṣayé tiẹ̀ ni ní ẹ̀kọ̀ọ̀kan àwọn ará kájọ la máa wá nájà ní ìlú kòkànmí wá wá wò ó pé kò jẹ́ kí nǹkan ó máa lọ báyìí nílùú kòkànmí wá ní kò sí nǹkan kan báwọn ṣe bá ayé báwọn ṣe bí wọ́n ṣe ń ṣe nílùú tàwọn báwọn bàbá ńlá àwọn ṣe ṣe tó ní kálukú wọn fi lọ́nu báwọn náà ó sì ṣe ṣe táwọn náà padà kú ńgbà àwọn tọ̀hún ọjà tí wọ́n sì ná rèé ọjà ọjọ́rún ni ṣé ẹ mọ tó ń jọjọ́rún ọjọ́ márùn-ún márùn-ún òun lọjà tí wọ́n máa ná tó da àwọn ará ìlú kájọlà àti ìlú kòkànmí papọ̀ ńgbà tí wọ́n ti àwọn ará ìlú kájọlà ti gbìyànjú láti bá wọn sọ̀rọ̀ wọ́n ti ẹ̀ ṣe ṣe ṣe ọba baálẹ̀ ìlú kájọlà ó lọ bá baálẹ̀ ìlú kòkànmí pé bí ẹ bá bá ti ọ̀dọ̀ olórí ìlú bẹ̀rẹ̀ ó yọrọ àjẹ lójútùú ibi pẹlẹbẹ náà ni ọ̀bẹ ọ̀rọ̀ ló fi lélẹ̀ baálẹ̀ ló kò kàn mí ní kí wọ́n fà wọ́n lẹ̀ bọ́wọ́ ẹni kìíní òṣèkẹ́ni kejì gan jẹ́ káwọn ọmọ wà lálàáfíà torí kò sí pé òun ó mọ ọwọ́ ronú ọ̀rọ̀ tòun nìkan òun ó mọ rò kò sí pé òun ó mọ ronú tẹlòmíì bíi tàwọn ará kájọlà tó jẹ́ wípé bí àìsàn bá ń ṣe nìkan gbogbo ìlú ní í ṣe kò sí yẹn lọ́wọ́ tàwọn nígbà wọn sì ti gbìyànjú tí gbogbo ẹ̀ rí bó ṣe rí tó jẹ́ pé ọ̀rọ̀ kan náà ni gbogbo wọn sọ baálẹ̀ lẹ kájọlà náà ó fi ìdí mọ́ àpèrè ìlú rẹ̀ àwọn ará kájọlà tí ẹ ń wájà náà àwọn náà ti ń kọjú mọ́ tí wọ́n bá wá lọ sóde wọn ìwúlẹ̀ dá sí tí ó kàn mọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún àjàkálẹ̀ àrùn kan wọ ìlú Kòkànmí àti ẹ̀ lè tọ́ka sí ní pàtó bóyá àjàkálẹ̀ àrùn ni torí ṣe mọ̀ pé báàrùn bá wọ̀lú wọn a máa bí i pé àti ẹ̀ ṣáájú rẹ̀ díẹ̀ àmọ́ afẹ́fẹ́ ọ̀hún kan bẹ̀rẹ̀ sí ní ìfẹ́ ni gbogbo ìgbà tí ìjì líle ọ̀hún bá sì ti jà báyìí ó kéré tán èèyàn méje ni ọba lọ láàrin ìlú ní jọ́ọ̀jì ọ̀hún kọ́kọ́ jà ẹ má gbàgbé pé oníkálukú ń ṣe tiẹ̀ ní o ní jọ́ọ̀jì ọ̀hún kọ́kọ́ jà wíì à kálukú àwọn tọ́wọ́ kàn kálukú gbókù rẹ̀ ọkàn sunkún àwọn tó súnmọ́ wọn bá wọn sunkún wọ́n palẹ̀ òkú mọ́ wọ́n lọ wọn ò ṣe nǹkan kan sí i ẹgbà ó tó di bí oṣù mẹ́ta o lẹ́yìn ìgbà tí ìjà àkọ́kọ́ jà ó tún di wí ìjà ó tún jà àwọn bíi méje míì wọ́n tún nalẹ̀ àwọn náà tún lọ ìlú wa ń ṣe bí eré bí eré ìwà ń fi rò kí là á ṣe sọ́rọ̀ yìí wọ́n lọ sọ́dọ̀ kábíyèsí wọ́n lọ ọ̀dọ̀ baálẹ̀ baálẹ̀ wọ́n ń lò wọ́n lọ ọ̀dọ̀ baálẹ̀ ìlú nígbà tó ti di pó ti di bí ẹ̀ẹ̀méje à ẹ̀yin náà ka méje méje lọ́nà méje èèyàn mélòó ló ti lọ lọ bá àwọn mélòó ń gbogbo òlú wọ́n wá lọ bá baálẹ̀ pé ẹ dàpọ̀ kíní kan kú kíní kan kù baálẹ̀ ní kò kàn mí o baálẹ̀ ẹ dákun àwọn ọkùnrin bíi mẹ́wàá ló wá tíyàwó wọn àtọmọ wọn ti lọ wàhálẹ̀ ní kò kan ń wo wọ́n tún kọjú sáwọn olóyè àwọn olóyè náà ní ẹ má ọkọ̀ ìlú wa o kò kàn wá o ah. gbogbo olóyè ní ó kà wọ́n baálẹ̀ ìlú ní ó kà wọ́n bí kì bá sì ò kéré tán wọ́n ti ẹ̀ sọ pé kan ti ẹ̀jà tó ṣe wípé bí èèyàn ọgọ́rùn-ún ló mú lọ lẹ́ẹ̀kan náà ó wá di kóníkálukú ó mọ sójú ọjọ́ ojú ọjọ́ torí wọ́n ti mọ̀ wípé bíjì bá ti jà báyìí ẹ̀mí ń bá a lọ ni kò sì síbi tí wọ́n fẹ́ lọ mọ́ kò sẹ́ni tí wọ́n fẹ́ fọ̀rọ̀ lù ẹni tí wọ́n fẹ́ fọ̀rọ̀ lọ ẹni ó jọkọ̀ ló ní kí wọ́n mọ́ gbàgbé orúkọ ọ̀lú yìí pé kò kàn mí làwọn kò kàn wọ́n bá ń bá a lọ bẹ́ẹ̀ ó bá di wípé bí ìgì bá ti jà táwọn èèyàn kú kálukú ọlá ń sunkún ipa ní òkú rẹ̀ mọ́ ni wọn wulẹ̀ lọ bólóyè kankan wọn lọ bá baálẹ̀ kankan torí wọ́n ti mọ̀ wípé báwọn kúkú lọ bá wọn kò sẹ́sì ire kankan tí àwọn ò bá bọ̀ oníkálukú bá fi ṣe sóònú ẹ̀ kú wọn ń wọn mọ́ra wọn ń wọn mọ́ra iṣẹ́ ń lọ báyìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún nígbà wo a ṣe lọ́dún kan nìyí wá tún jà fẹ́ẹ́ bíi àwọn aráàlú gbúrò òdì àmẹ́lì kankan òkú láàrin ìlú ah, ah. wọ́n wá wò pé àbí kí ọ̀hún ti padà kò pààyàn mọ́ ni wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fetí kọ́lẹ̀ kí fetí kọ́lẹ̀ wọ́n mú àgbúrò pẹ́ẹ́nì kankan kú àmọ́ ńgbà tí ó fi tó wákàtí kan tí ẹ fi ń wò pé àbí kí ó pààyàn mọ́ ni àbí kí ó pààyàn mọ́ ni bí ẹkún sọ láàfin baálẹ̀ ah kí ló ṣẹlẹ̀ bí baálẹ̀ bá ń ké baálẹ̀ ilé àgbàlagbà wọ́n ní baálẹ̀ akọ́gi èsòjè kí ló dé olóje eléyìí ó o ojú ò gbọ́dọ̀ jáde kábíyèsí baálẹ̀ akọ́gi ò gbọ́dọ̀ soje, baálẹ̀ bá ń sunkún kí ló dé kí ló kí ló fẹ́ kú ó ní wọ́n wọnú. No wọ́n gba ìdẹ̀bọ̀ àgbàlá òun owó tíjì ṣe ń bẹ̀ nígbà wọ́n gba ìdẹ̀bọ̀ sí àgbàlá baálẹ̀ gbogbo ilé rẹ̀ pátápátá nígi òun ó mú yàwó mẹ́tẹ̀ẹ̀ta tó ní ó bọ́ ọmọ mẹ́jọ nílé tiẹ̀ nìkan àwọn mọ́kànlá ni wọ́n bá ti hàn ṣe tọ̀ntọ́lẹ̀ bẹ́ẹ̀ ni kìíní bá ti wá wọlé tí wọ́n fi gbogbo wọn á lọ rí padà kò kàn mí. ẹnìkejì yọjú wọ́n rí ẹyọ bí òkú mọ́kànlá ńlẹ̀ lánú ilé ẹyọ owó kan òun náà ṣe yọjú tó rí ó ní baálẹ̀ o ọkọ ìlú kò kàn mí baálẹ̀ wa pariwo eléyìí kàn yín o ó kàn yín baálẹ̀ sábẹ́rẹ̀ baálẹ̀ bá kígbe ó kàn yín o ó kàn yín ó kàn wá ṣe jẹ́ níjọ́ ìjì ti ń pa ẹbí tiwa. tó ti pàyàwó tó ti pọkọ tó ti pọmọ baálẹ̀ mọ́ gbàgbé o ó kọ̀ ọ̀lú la mọ́ dá kò kàn mí ó sì ẹ wá dọ́dọ̀ ti yín tí ó fi wá kàn wá nígbà tí ò ti kàn wá ńgbà tó kan àwa o tí ò ti kan ẹ̀yìn ńgbà tó kan àwa baálẹ̀ mọ́ bínú tìyín náà ó kàn wá ó kọ tìlú wa ń jẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ táwọn bàbá ńlá wa jẹ́ títí tó ní kálukú wọn fi lọ́tẹ̀ là ń jẹ́ òun náà là ń jẹ́ o baálẹ̀ ń tó ṣẹlẹ̀ kò kàn wá à baálẹ̀ wá ní kí ni òkàn yìí odidi èèyàn mọ́kànlá nù lé tó nìkan kò tí ẹ̀rẹ́ nu sọ̀rọ̀ gan ìwú ni bí ìkókó tí tí tí ò sí ìyá rẹ̀ lé ṣé ẹ mọ̀ pé kókó tó bá rorò tí ò bá sí ìyá rẹ̀ lé ẹ mọ̀ gbọ́n ẹ́ẹ́. náà nìkan ni baálé ò lè ṣe ẹkún gidi tó ń wù bọ̀ọ̀ bí ṣe bá wù bọ̀ọ̀ ń tó ìkànnì àwọn olóyè tọ́ni baálẹ̀ ẹ mọ̀ sọkàn gírí ni baálẹ̀ lọ́kàn gírí ń bo èèyàn mọ́kànlá nù lé tó nìkan olóyè ni ọkàn lẹ́sẹ̀ gírí òun tó wù bá yín sọ̀rọ̀ yìí ìgí ti pẹ̀yàn méjìlá ńlẹ̀ e tòun nìkan òun wá sáàfin yìí kò kàn mí lèsì tẹ́ ẹ fọ̀ olóyè míì náà jálu ọ̀rọ̀ ó nílé e tòun èèyàn mẹ́wàá ti kú ńjọ́ kan ṣoṣo tí ìjì yìí jíjà tó pa wọ́n kábàlẹ̀ mo wá àyìn kò kàn mí lèsì tẹ́ ẹ fọ̀ olóyè míì náà tó dìde ó nílé e tòun àti ilé ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀hún ìjì ń kó wọn papọ̀ lẹ́ẹ̀kan náà ni wọ́n jẹ́ èèyàn mẹ́tàdínlógún seventeen baálé àwọn sokú wá sáàfin kò kàn mí lẹ́wí nígbà tí táwọn aráàlú ò ti kàn yín tó sì ka àwa olóyè náà tí ọkàn yín bó o ní tiyín sí àwa fẹ́ kàn wá baálé ò bá dákẹ́ ẹkún ẹkún baálé ilé àánú rẹ̀ wá ṣe báṣọ wípé kí ni ń ṣẹlẹ̀ wọ́n wá ní kí wọ́n lówó kán wá babaláwo tó gbọ́ fá yánrányánrán ó ní kó wá bá wọn dífá kó bá fá ní gbólóhùn pé kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ àwọn olóyè kan fárígá wọn láàánú fá kankan pè torí njọ́ tíjì ti ń pa kúkúrú ti ń pa gígùn nílùú yìí ká bá lẹ̀ ẹ̀ sọ̀rọ̀ kábífá léèrè níjọ́ tẹ́gún èèyàn ti ń kú tọ́gbọ́n èèyàn ti ń kú nílé kan tí wọ́n ti ń wá síbi ìbálẹ̀ ẹ̀ sọ̀rọ̀ kábífá ó ti jẹ́ pé bíi mọ́kànlá àti yín láti mọ àbífá àbífá wọ́n ṣàfàrí ga àmọ́ nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n ní ó dáa kí wọ́n ó bífá bàbá fá wọ́n bá lọ sí kájọlà. Si ibẹ̀ ni babaláwo tó gbọ́ fáyánrán agbógbàmí wọ́n bá ránṣẹ́ payẹ wọ́n bá lọ ránṣẹ́ pé agbógbàmí pé kágbógbàmí ó dákun o kó wá gbà wọ́n nílùú kòkànmí o agbógbàmí náà kọ́kọ́ lọ́tì kọ̀ pé wọ́n ì gbọ́rọ̀ àmọ́ wọ́n ní bàbá ní ayé pé gbòṣègùn tó láá ṣe dáná ẹ̀ èyí ó dáná sunlé baálé ìlú kájọlà gan ló tiẹ̀ tún wá bẹ agbógbàmí pé kó dákun èyí ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà kó dákun kó gbà wọ́n òun làgbógbàmí ṣe wá gbéra agbógbàmí gbéra ó wọ ìlú Kòkànmí inú wọn dùn nígbà wo tiẹ̀ ti rí agbógbàmí yóò lè báwọn wọ́n náà báyọ̀ àwògbà ah, mi gbé fájú lẹ̀ Ifá wí nǹkan o kí ni Ifá wí mò ń bọ̀. ò bá tán kí n gbé tàn mí gúnlẹ̀ babaláwo ṣàbàfà ní gbólóhùn Ifá wí nǹkan Ifá ní hmm. ikú tó wà àfi ti kọ́kọ́ kàn sí baálẹ̀ baálẹ̀ ní òmò torí kíkú tó wà àfi àárín ìlú ni ó gbà ẹni tí ó bá ní lójú títẹ̀lé kọ́kọ́ tẹ̀lé mọ́lẹ̀ ikú ti gbàrí ìlú kọjá ìjì ọ̀hún ti pààyàn láàrin ìlú kábíyèsí baálẹ̀ mi ò fura ìbá ṣe pé baálẹ̀ fura ni ìbá ti dífá kọ́ṣẹ́ mọ́ bó bá sì ti ṣẹ́ mọ́ láàrin ìlú ìbá ti dáàfin àmọ́ ń bẹ̀ ó ti jẹ́ wípé ńgbàjì ọ̀hún jà láàrin ìlú wọn ò ṣẹ́ mọ́ èyí ṣe bí eré bí eré ó dọ́dọ̀ àwọn ìjòyè wọn ò ṣẹ́ mọ́ òun ló jẹ́ kí kí ọ̀nà ò wá náà yẹn sá tó fi wá padà tè wípé ó dáàfin pé èyí tí ó bá kọ́kọ́ ṣe ni tí ó dọ́dún ẹni tí ó kan ní gbọ̀ngbọ̀ngbọ̀n àyíká ẹni ní kọ́ gbé nígbà ó bá wá tẹ́ra rẹ̀ lọ́rùn láyìíká tó bíi pé ẹni òun wá gan òbìkítà tó tẹ́ra rẹ̀ lọ́rùn láyìíká tó bíi pé ẹni òun torí rẹ̀ bóde kò kọbi ara sí i yóò wà ṣẹ̀ṣẹ̀ wàá wọlé pẹ̀lú agbára ihun tó ṣẹlẹ̀ nílùú kòkànmí rèé torí pé ìjì ọ̀hún ó ti bẹ̀rẹ̀ láàrin ìlú ó kúrò lọ́dọ̀ àwọn ará ìlú ó bọ́ sọ́dọ̀ àwọn ará sọ́dọ̀ àwọn ìjòyè síbẹ̀ kò kàn mí baálẹ̀ ń wí ẹ̀ńgbà ò sí ìwà ṣe wí tó wá rí wípé ààyè ti wá gba òun dáadáa ló ṣe wá kúkú bọ́ sí ibi tí ń lọ ni kò wá mú díẹ̀díẹ̀ ó kúkú mú gbogbo wọn ó yánkè wọn lẹ́ẹ̀kan náà ó wá yánkè wọn tán baálẹ̀ ń pariwo póun ò mọ bí ọ̀rọ̀ ti wá ọ̀rọ̀ ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ kì í ṣọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ wà ńlẹ̀ àbí baálẹ̀ ṣe é sí ìlú ńgbà tí ọ̀pá kúkú tí kì í pa kúkúrú pa gígùn baálẹ̀ bá wó papò bí eku tó bá wùsà tó yí yí yí tí ò bó tó yí yí yí tí ò rí baálẹ̀ wà ń wó papọ̀ ọ̀wá ni kò sí nǹkan kan tá a rí ṣe sí o àwọn tí wọ́n kú ti kú dídènà míì òun la lè ṣe torí èyí tí ó bá ṣe ni àyíká ẹni ní ti bẹ̀rẹ̀ bó bá sì ti wá ń ṣẹlẹ̀ láyìíká èèyàn lèèyàn gbọ́dọ̀ máa fi ọkàn sí bó bá sì ṣe ń fi ọkàn sí i lo ní láti máa dábọ̀ rẹ̀ tí ò fi ní dọ́dọ̀ rẹ̀ àmọ́ bó bá ti ń ṣẹlẹ̀ láyìíká rẹ tó ń pe kò kàn mí kò kàn mí ilé ìyá táwa ló wà kò kàn mí ilé ìyá jẹnẹẹtì ló wà kò kàn mí ìlú àwọn kinní kan ló wà kò kàn mí ìlú àwọn kinní kan ló wà kò kàn mí níjọ́ tí ó bá fò fẹ̀rẹ̀ tí ó kàn ọ́ kò ní í kàn ọ́ níbi tí ọmọ ń wọ̀n ibi tó ti ṣe wípé bí bá ṣe ń kàn ọ́ báyìí lọ́mọ fìdí jálẹ̀ ibẹ̀ ni ó ti kàn ọ́ kí n tó ṣẹlẹ̀ rèé o káyọ̀ balẹ̀ ẹ mú mọ́ra ni balẹ̀ wá sunkún ó bara jẹ́ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ gan ìbarajẹ́ ọ̀hún ó sopọ̀. So tí òun rẹ̀ pa baálé ọ̀hún gbà baálé wá kú wa ni in tó pa baálé ta ló fà àfọ́fà náà ni torí ikú tó wọlé tọ̀ ó ti ń kọ́kọ́ ṣeré lágbàlá rẹ̀ ó ní òlé bó bá ṣe pé gbà títí ń paráàlú òní ẹ ti dàbọ̀ rẹ̀ kò ní dọ́dọ̀ àwọn ìjòyè kátẹ wá ní wọn wá káwọn àjòyè sẹwọn àkàwọn aráàlú sí nígbà tó ti dọdọ àwọn aráàjòyè àwọn àjòyè o kápẹ́gbà náà ni ẹ tún ti mú un lọ́kùnkúndùn kò ní í dáàfin ìdí ò bá ṣe ni a máa kọ́kọ́ fún ni lámì ìtàn rèé o òwe wo wá la lè fàyọ nínú ìtàn tàlẹ́ yìí. tàǹkà a kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa ẹ mà ṣe wẹ́ mà kú ìfẹ́ wa a ti sọ ìtàn ìtàndòwe talẹ́ yìí ohun èmi retí lọ́dọ̀ yín ni ìdáhùn lágbára ọlọ́run káàdì ìpè oní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ó wà fún ẹnìkan tó bá kọ́kọ́ gba ìdáhùn òwe tí a lè yọ nínú ìtẹ́lẹ̀ tí a ti sọ ní àṣálẹ́ yìí òwe wo la lè yọ nínú ìtàn yìí ojú òpó tí ẹ lè pè sínú àmọ́ bí ojú òpó wọn bá wá lọ geere ẹ lè kọ ìdáhùn yín náà sí abẹ́ àríwísí ìtàn tá a sọ yìí òwe Yorùbá wo la lè yọ nínú ẹ̀ ẹ máa gbádùn Àyìnlá Adégẹ́tọ̀ yìí nìṣó àmọ́ bí ẹ ṣe ń gbádùn rẹ̀ mọ́ jújù ẹ kọ ìdáhùn ká lè tètè dáadáa gbére fúnra wa lórí ètò fún tòní. ẹni tó sì ń ṣẹlẹ̀ láyìíká wa lòwe tó bá tàn yín mu o kí ló dé tí ẹ̀ ń wò mí báyìí ó yẹ ẹ bá wa dá sí i òwe wo la lè yọ nínú ìtàn àbí kí n fún yín dòwú ọ̀la ni. bóyá kí n kúkú fún yín di òwúrọ̀ ọ̀la mi ì ní sọ ìdáhùn fún yín ní tòní àmọ́ ẹni tó bá ti kọ́kọ́ gba ìdáhùn kò láàfún lẹ́bùn o kì í ṣe pé nìkan ó ti wá kọ ìdáhùn ẹni tó bá ti kọ́kọ́ kọ ìdáhùn tí ìdáhùn rẹ̀ bá kọ́kọ́ wọlé òní ó gba ẹ̀bùn wa lórí ètò ìtọ́dọ̀gbẹ́ tòní ìtàn tí a gbọ́ yìí òwe Yorùbá wo òun ló pẹ̀lú rẹ̀ òwe tó sì wọ́pọ̀ lásìkò yìí pẹ̀lú gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní ní ìlọrin ni nítorí náà kì í ṣe nǹkan tí mo lérò pé ó lè pín ìpín torí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí a bá sọ wípé àjálù ń ṣẹlẹ̀ ní ìyó ń ṣẹlẹ̀ lọ́hùn tí wọ́n nítorí kéètì kéè ṣẹlẹ̀ nílùú ibi tó wà kéè ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ rẹ̀ bọ́ọ̀bà kíyèsí bí wọn bá tètè kápá rẹ̀ ibi tó ti ń ṣẹlẹ̀ bí agbára tàwọn tọ̀hún bá ti kábi tí ọwọ́ wọn ti dúnlẹ̀ dáadáa bí wọ́n wà kẹ̀kẹ́ wọn padà débi wọn èdè ṣé àmọ̀ ń báàgì ti ń gbára ìlú torí pé nǹkan kan ò ṣẹlẹ̀ gbogbo àwọn ìjòyè torí pé nǹkan kan ò ṣẹlẹ̀ lójú ọdọ́dọ̀ ọmọ baálẹ̀ bẹ́ẹ̀ náà ni àwùjọ wa lásìkò yìí gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ bí wọ́n bá ní kò kàn ọ́ kò kẹ́ni ó súnmọ́ ọ èèyàn làwọn tí ń kàn náà torí ẹ̀ ni mo ṣe sọ níbẹ̀rẹ̀ pé bá a bá ṣe ń jẹ́ ojúlá alákànfí sọ́rí bẹ́ẹ̀ náà la ní láti máa bẹ Elédùmarè kó dákun kó gbà wá nínú oko èyí tá a wà yìí ká bọ́ ń bẹ̀ láṣẹ Elédùmarè nítorí náà màá fún yín láàyè títí di àárọ̀ ọ̀la ẹni tó bá ti kọ́kọ́ kọ ìdáhùn ìdáhùn eléyìí tèmi bá ti kọ́kọ́ wí ẹni náà lágbàgbé kó jáwé olúborí lórí ìbéèrè ìtàndòwe ta lẹ́yìn. sọ fáwa náà pa Gbádébọ̀ àti gbọ́bà náà ẹ jẹ́ kí àwọn wa máa kẹ́rù wa ọkọ̀ kípàdé wa ó tún di ní ọjọ́ mẹ́jọ lórí àkọ́tún ètò ìtàndòwe àmọ́ ẹ má gbàgbé láti pàdé Ọláronkẹ́ Ògúnníran lórí ètò àwa obìnrin kí ẹ sì pàdé Túndé náà Ọlátúndé Láwùyọ Ògúnníran lórí ètò àwọn akọni ní ilẹ̀ Yorùbá lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ ẹtì lẹ́ẹ̀tún máa pàdé fàṣásí adékúnlé àti àlejò rẹ̀ lórí ètò tí a pè ní akóọlá ajímọ̀ títí wá di ijọ́ mẹ́jọ tí a tún wá máa tún ríra ní ojúkoro ojú báyìí lórí àkọ́tún ètò ìtọ́dòwe ẹ má gbàgbé wípé mo ní mo fún yín di ọ̀la òwe tó bá yọ nínú ìtàn tí ẹ gbọ́ yìí ẹ̀yẹ kọ́ sílẹ̀ káwọ́ bóyá yìí lẹ́gẹ̀ ẹ̀bùn káàdì pẹ́ lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà wa títí wá di ijọ́ mẹ́jọ tí a tún máa jọ fojú rí jú báyìí èmi ọmọ lẹ́mi ò ní bá wọn lọ ìlẹ́ja tó lọ tí ò dé sálẹ̀ omi olúwàbùkọ́lá mi ò ní bá wọn lọ ìlọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò sálẹ̀ odò èmi ni màá lọ gbogbo ẹ̀yin èèyàn rí ẹ̀yin èèyàn yìí ẹ̀yin olólùfẹ́ èdè yorùbá pàtàkì tẹ́ ẹ̀ ń fẹ́ wà yìí náà látùjọ pàdé tó bá di ní ọjọ́ míì ọjọ́ ire títí wá di ọjọ́ mẹ́jọ tátù pàdé lórí ètò ìtàn dòwe Bùkọ́lá Adélékè ń dágbére fún yín pé ire o.